Gbà mí sọ́wọ́ ọ̀tún rẹ Èdùmàrè bàbá tèmi dọ́wọ́ rẹ gbà wá sọ́wọ́ ọ̀tún rẹ Èdùmàrè bàbá tiwa dọ́wọ́ rẹ. ká má pòfo ká má rofo ká má gúnlẹ̀ sébùté òfo ká má bá wọn tí ń jòfo ṣọ̀rẹ́ láyé ń bí bàbá tiwa dọ́wọ́ rẹ. ká má pòfo ká má rofo ká má gúnlẹ̀ sébùté òfo ká má bá wọn tí ń jòfo ṣọ̀rẹ́ láyé ń bí bàbá tiwa dọ́wọ́ rẹ. gbà míì sọwọ́ ọ̀tún ràn Èdùmàrè bàbá tèmi dọwọ́ rẹ gbà wá sọwọ́ ọ̀tún ràn Èdùmàrè bàbá tiwa dọwọ́ rẹ ká má pòfo ká má rofo ká má gúnlẹ̀ sébùté òfo ká má báwọn tí ń jòfo ṣọ̀rẹ́ láyé ń bí bàbá tiwa dọwọ́ rẹ ká má pòfo ká má rofo ká má gúnlẹ̀ sébùté òfo ká máa bá wọn tí jòkó ṣọ̀rẹ́ láyé ń bí bàbá tí wá dọ́wọ́ rẹ̀. mi sọwọ́ ọ̀tún rẹ Èdùmàrè bàbá tèmi dọ̀wọ́ rẹ gbà wá sọwọ́ ọ̀tún rẹ Èdùmàrè bàbá tiwa dọ̀wọ́ rẹ ká máa kòfò ká máa ròfò ká máa gúnlẹ̀ ṣèkúdé òfò ká máa bá wọn tí ń yòókù ṣọ̀rẹ́ láyé mi bàbá tiwa dọ̀wọ́ rẹ ká máa kòfò ká ká máa gúnlẹ̀ sébùté òfo ká máa bá wọn tí jòfó ṣọ̀rẹ́ láyé bí bàbá ti wá dọ́wọ́ rẹ̀.